إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعي الكرام السلام عليكم ورحمة الله وبركاته أركف الله الله سبحانه وتعالى أن الله بأي أسجرك الله الله سبحانه وتعالى أبو قنشوني ní gbogbo àwọn ọ̀nà eléyìí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó ti pa wá láṣẹ káfí ìjọkan sórí ilẹ̀ fún òun ọlọ́ọ̀bà bákan náà jẹ́rìí pé aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà ni Ànábì wa Muhammad sallallahu àánú ọlọ́wọ́n bá àti orí àjẹjẹta ọlọ́wọ́n bá fún aṣíwájú ẹ̀dá anábi sallallahu alaihi wa alihi wasallam yìí àti àwọn aráalé annabi àti àwọn sahaba ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa alihi a ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa òun náà ni almar'atu qabla wa ba'da al-islam almar'atu qabla wa ba'da al-islam obìnrin ipò wo wọ́n wà síwájú kí islamu tó dé lẹ́yìn tí islam wá dé tán ipò wo ni islam gbé àwọn obìnrin sí eré báyìí òun náà nìkan tí a ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ojú wo ni àwọn èèyàn fi ń wo obìnrin láwùjọ síwájú kí islam tó dé ipò wo ó àwọn èèyàn tó àwọn obìnrin sí láwùjọ síwájú kí islam tó dé nígbàtí islam wá dé tán ipò wo ni islam tó àwọn obìnrin sí ojú wo ni islam fi wò wọ́n báwo ni islam ṣe bá wọn lò eléyìí báyìí rẹ̀ alámàrí kan ni tó jẹ́ sí wípé ó jọ́rọ̀ ẹ̀yẹ fún wa ká gbàgbọ́yé ipò tí islam wà lórí alámàrí yìí tí a bá wo ayé lónìí a ó rí wípé ọ̀rọ̀ obìnrin ó jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ sí wípé àwọn èèyàn wọ́n ṣe àṣejù àti àṣe ètò nípa báwo la ṣe bá àwọn obìnrin lò nípa ẹ̀tọ́ àwọn obìnrin kí ni nǹkan tí ó yẹ kí a fi máa bá àwọn obìnrin lò ẹlẹ́ ìbáyìí tàbáwò ayé lónìí a rí wípé oríṣiríṣi àgbọ́yé oríṣiríṣi lànà òun náà ni àwọn èèyàn gbé kalẹ̀ lórí báwo ṣe bá àwọn obìnrin lò Insha Allah Karim ọ̀rọ̀ yìí rẹ̀ yóò tàn málẹ̀ sí àwọn alámọ̀rí kan tí ó ń lọ láwùjọ wa nípa ìhà tí àwọn èèyàn kọ sí obìnrin àti àgbọ́yé tí àwọn èèyàn tí wọ́n ní nípa ẹ̀tọ́ àwọn obìnrin eléyìí báyìí rẹ̀ ó lè gbà mí ní àsìkò díẹ̀ láti fi yanjú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n pẹ̀lú ọgọ́lọ́bà Allah subhanahu wa ta'ala máa sí àwọn ọ̀rọ̀ yìí máa ṣe ní ṣókíṣókí tí a fi tètè débi tí a ibi tí a lọ gan nítorí pé ṣe rí ọ̀rọ̀ nípa àwọn obìnrin ọ̀rọ̀ kan jẹ́ sí wípé a ó tóbi púpọ̀ ó jẹ́ kẹnu tàbá fẹ́ bá ṣàlàyé ojú sí àwọn obìnrin ẹ̀tọ́ wọn àti ipò wọn láwùjọ kí láàgbọ́yé tó yẹ káwà mùsùlùmí ká báwo ló sì yẹ kí a máa bá àwọn obìnrin lò ilé ìbáyìí ọ̀rọ̀ kan tí ó tóbi púpọ̀ ni síwájú kí n tó wá lọ síbi àwọn àlàyé ilé tí mo fẹ́ ṣe lórí ipò tí àwọn obìnrin ipò tí wọ́n wà ilé tí a mo ti mẹ́nubà yìí ma gbìyànjú àti ṣe àlékún lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣe lánàá lórí ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé lẹ́yìn tí a parí ìdánilẹ́kọ̀ọ́ tán so mo rí àwọn èèyàn bí méjì tí wọ́n wá bá mi lórí pé ẹ dákun irú nǹkan báyìí lórí ọ̀rọ̀ wípé lórí ọ̀rọ̀ iṣẹ́ àṣejù àwọn àìmà àwọn imam tí wọ́n ń kírun fáwọn èèyàn ìṣàṣejù wọn níbi ìmọ̀ fa yọrọgbọ̀ tayo àlà àti àgbọ́yé hadithu tí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ayyukum amman nas falyatajawwaz èyíkéyìí nínú yí tó bá ń tajú kírùn fáwọn èèyàn kó máa ṣe ìrun ẹ̀ ní fùfúyẹ́ kó máa gẹ́rùn ẹ̀ pépèpé kó máa fagùn tayo àlà so ọ̀rọ̀ yìí ó fa àwọn ìbéèrè lánàá lẹ́yìn tí a parí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ ṣùgbọ́n àwọn ìbéèrè yìí rẹ̀ mo rí wípé wàlíkù sàrámù sàlámàkátó àwọn àgbọ́yé eléìtọ́ ẹ ká ní òun náà ni ò tí kò tó nítorí pé ọ̀rọ̀ tí a sí a parí lánàá yẹn mo ti sàlàyé صالح العثيمين رحمه الله تعالى شيخ محمد بن صالح العثيمين توصى لوري حديثه حديثه تي أبو مسعود تقبوا عقبة بن عمرو البدري رحمه الله تعالى حبا رضي الله عنه تقبوا لا تدى النبي صلى الله عليه وسلم hadith yẹn gbà tí sheikh salih al-uthaymin sheikh muhammad bin salih al-uthaymin tí wọ́n sọ̀rọ̀ lórí hadith yẹn pé fa ayyukum amma an-nas falyatajawaz eléyìí nínú yín tó bá sáájú kírun fáwọn èèyàn kó máa ṣerun ẹ̀ ní kéékèèké kó má máa farun ẹ̀gùn tayọ àlà kó máa gé pépèpé naam sheikh sọ pé ya'ni falyukhaffif as-salat ìtumọ̀ ní pé kọ́ máa ṣe ìrú yẹ kọ́ máa ṣe ọ̀run yẹ ní fúfú yẹ kọ́ máa jẹ́ kí ọ̀run yẹ kó wúwo ala hasabi ma ja'at bihi sunna níbàmú bí sunna sì gbé wá kọ́ máa ṣe ọ̀run yẹ ní fúfú yẹ níbàmú sí bí sunna sì gbé wá ẹ rí pé ẹni tó bínú tó lọ fẹjọ́ sùn ànábì sallallahu alaihi wasallam ó ń bínú lórí wípé ìmáàmù ó ti máa ń fagójù ìrun sọ̀látù subhi ìrun àṣùbájẹ̀ ní ìrun tó yẹ́ sí pé súnnà gbé wá pé ká fagùn tẹ́lẹ̀ náà ni súnnà gbé wá pé ká fagùn ẹni yìí wá lọ fẹjọ́ sọ ànẹ́bì wípé ìmáàmù àwọn máa ń fa ìrun yìí gùn tí súnnà sì ní ká fagùn tẹ́lẹ̀ àjẹ́sí wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ẹni yẹn ń tayọ àlà níbi fífa ẹ̀rún yẹgùn ó ń fa ẹ̀rún yẹgùn tayọ bí súnnà sí ní káfàágùn tó eré lọ́fà tí ẹni tó bínú tó fi lọ bínú bá nẹ́bí sallallahu alaihi wasallam láti fẹjọ́ sùn ànẹ́bí lànẹ́bí náà ó dẹ̀ ṣe rí pé ẹni yí tayọ àlà lórí bí ó ṣe kírun lẹ́yìn ìmáàmù yẹn mọ́ sẹ́rí pé ẹni ẹ sọ bá nẹ́bí sallallahu inni la àtàkọrù an salati subhi òun á máa máa pẹ́ lọ kírun àsùbá nítorí wípé ìmáàmù àwọn tí ń kírun fún àwọn ètí máa ń fa irun yẹ gbòjù òun ò fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ó ti ń ni àwọn lára ó ti sàlàyé fún alánà wípé eré báyìí rèé ó túnmọ̀ sí pé èyàn lè má kírun lẹ́yìn máàmù kan tí ẹ̀bá rí pó ń sàṣe jù lórí irun so bóyá zorí pé ìmáàmù yẹn ti ń tayọ àlà ó ń sàṣe pẹ̀lú kó ń ṣe àṣẹ ètò àwọn nǹkan tó yẹ kéèyàn ti ẹ̀ké lẹ́yìn rẹ̀ gan kò jẹ́ kéèyàn rí àwọn nǹkan yẹ ké tó ń fi ń kúrò lórí àwọn erigun ọ̀run kọ̀ọ̀kan èyàn lè torí ẹ̀kí àmá kírun lẹ́yìn imáàmù rẹ̀ so gẹ́gẹ́ bí sọ̀hábí bí ó sì kírun lẹ́yìn sọ̀hábí tí ó ń sàṣejù pẹ̀lú pé ó ń fa irun yẹn gùn tayọ bí súnnà sí gbé wá so eléyìí lànẹ́bì ò fi bá wí nítorí pé ànẹ́bì ti gbọ́yé pé sọ̀hábí in tó ń complain lé lórí òun náà ni pé ẹni tí ń kírun fáwọn ń tayọ àlà ó ń tayọ ìlànà súnnà ṣéèkì wá ìbátan sọ̀rọ̀ lórí eléyìí báyìí wọ́n ni fàláyà jùsùlì imam kò tọ́ fún imam tó ń kírun fáwọn èèyàn wípé kó máa fara ní àwọn èèyàn lórí ọ̀run pẹ̀lú pé kó jẹ́ kí ọ̀run pẹ̀lú pé akthar mimma ja'at bihi sunna kó ma ṣe ìfà ìrógò tayọ bí súnnà sí gbé wá kọ̀tọ́ fún imamu kò ṣe bẹ́ amma salatuhu bin nas bi hasabi ma ja'at bihi sunnatu falyaf'al ṣùgbọ́n kí ya ma kírun fáwọn èèyàn níbàmú bí súnnà sí gbé wá kí ya ma ṣe bẹ́ èyí ò lọ dáa ghadiba man ghadiba ẹni tí ó bá bínú kó bínú wà rọ́bíyà ma rọ́bíyà ẹni tí ó bá yọnu kó yọnu wà lẹ́bí látùrùdíhì súnna àmìlẹ̀ tí súnna yọnu sí fàlá àrùdọ́ ulọ́ ọlọ́ọ̀bá náà ò lè yọnu sí láyé as-sunnatu tuttaba'u walakin ma zada 'alayha fala súnna la ń tẹ̀lé in tó ti wá lè lékún tayọ bí súnna ṣe gbé wá àgbọ̀dọ̀ ṣe so ìbáyìí sí so ìtumọ̀ rẹ̀ ni pé

kílé pé ràṣùbá ni ọmọ wá kí tí ọmọ wá ké tàbátíyàdá tí ọmọ wá ké líláfí kí ṣe rú àwọn súrọ̀ kéèké báyìí irú ràṣùbá òyìnrún tẹ́kì tó ẹgbẹ́ rọ́kà kan rọ́kà alákọ̀ọ́kọ́ ẹ parí ba lè fi fi tó yẹ pé ní alákọ̀ọ́kọ́

gbogbo àwọn eléyìí rẹ̀ kò tí pọ̀ jù àmọ́kẹ́yẹ̀ wá lọ mú sórọ́tù nìsá kó ké parí àà bẹ́yẹ̀ bá járùn lẹ́yìn irú eléyìn ní àìbẹ́yẹ̀ bá ti torí ẹ̀ kírùn lẹ́yìn rẹ̀ ma wàláhì irú ẹni bẹ́ẹ̀ ó sì dá mọ́ndà láàrẹ torí pàṣẹ jù ní ẹ àbúmúsúrọ́tù alimoran lọba fatán àbúmúsúrọ́tù bakọ́rọ̀ lọ eléyìí ti tayo ala kò tí yẹ bá yìí Suratul Maida lókè láwú ilé ti tayọ àlà ó ti tayọ àlà so eléyìí báyìí inúrú nǹkan tí wọ́n ń sọ níbi báyìí so ká mọ́ sí gbọ́yé pé ẹ̀ náà ni wọ́n ti sàlàyé ẹ̀ ìmáàmù mọ́sáàsí wa ẹ̀ olé kárí mi ní ọ̀fẹ́ pàwọn èèyàn ni wọ́n ti ní súnnà gan ọ̀rán wọn ní ìtànsí mú Suratul so ṣe báyìí sí kódà bẹ́yàn bá rí tí èyàn tí ń fi sọ́tù Kawthar tó fi ń kírun ìrọ̀ àṣùbá èmi lè sọ fún ìyàbí kọmọ́ kírun lẹ́yìn rẹ̀ ma kọlọmọ wá mọ́sálásí mi tó ti fi sọ́rọ̀ tó gùn níwọ̀n bá pọ́ọ̀rọ̀ sí máa fi sọ́tù Kawthar kírun àṣùbá ìrọ̀ àṣùbá ọmọ àbí sọ́tù Kawthar ayà mẹ́ta péré lọ́mọ àbí kí ìrọ̀ àṣùbá eléyìn ni àṣẹ ìtóni àṣẹ ìtóni tí ó ṣe báyìí sí ẹgbẹ́ ìjẹ́ ilé kíyàn fi suratul Baqara kíyàn fi kí àṣẹ́jú ní tí ó báyìí sí so ilé ìbáyìí kí a gbìyànjú kí a gbàgbọ́ yẹ dáadáa kò kí a má bà sí ọ̀rọ̀ yẹn gbọ́ náà kí wá padà síbi ọ̀rọ̀ tí mo ní afẹ́ yanjú lónìí ipò wọn náà wá padà wà lẹ́yìn tí islam dé tán kí ni ìhà tí àwọn èèyàn kọ sí àwọn obìnrin síwájú kí islam tó dé kí ni ìhà tán wá padà kọ sí wọn lẹ́yìn tí islam dé tán ipò wọn làwọn èèyàn gbé obìnrin sí kí làgbọ́yé táwọn èèyàn fi ń bá àwọn obìnrin lò síwájú kí islam tó dé lẹ́yìn tí islam náà wá dé ipò wọn gbé wọn sí ìhà ni wọ́n fi ń ni wọ́n fi ń kọ sí wọn tí ìràwó náà kọ sí wọn tàbí ń bá wọn lò tí a bá lọ wo tàbá wo ìtàn lọ sáà táwo ìtàn lọ síwájú kí ìsìláàmù tó dé so a rí wípé gbogbo àwọn ìjọ ìjọ mẹ́niyàn láyé tí wọ́n ń sẹ̀mí lórí ilẹ̀ síwájú kí islam tó dé wọ́n a máa yẹ yí àwọn obìnrin ni wọ́n a máa yẹ pẹ̀rẹ àwọn obìnrin wọ́n a dẹ̀ máa fi ẹ̀tọ́ àwọn obìnrin wọ́n máa fi dùn wọ́n wọ́n yí fún wọn lẹ́tọ̀ wọn ní fi pé ìgbà tí islam wá dé islam òun ló ka àwọn obìnrin kún ó dẹ̀ pé ìwọ̀ àwọn obìnrin ó pè fún wọn islam dẹ̀ pàtàkì àwọn obìnrin bẹ́ẹ̀ ni islam la àwọn obìnrin kúrò níbi ìmúsìn àwọn amúnisìn tẹbá wo àwa èèyàn ọlọ́wọ́n bá àlékẹ́ ládáwa ní akọ àtabo ni akọ àtabo tọ́lọ́wọ́ bá dáwa yìí ọlọ́wọ́n bá àríkẹ́lá sí àwa ọkùnrin ní alágbára ó dẹ̀ sí àwọn obìnrin ní ọ̀lẹ ṣẹwárí ìjẹ́ alágbára tí ọlọ́wọ́n bá àríkẹ́lá sí àwa ọkùnrin yìí ilé lọ́bàá ló fi jẹ́ sí pé nígbàtí àwọn èèyàn wà nínú jahiliya nínú ojú dúdú nínú àìdá ẹ̀sìn ọlọ́wọ́ba mọ̀ nínú àìmọ́ ọlọ́wọ́ba àìmẹ̀sìn nígbà yẹn àwọn ọkùnrin wọ́n máa fi agbára tí Ọlọ́run bá ìrìnkẹ́lá gbé fún wọn wọ́n fi àwọn obìnrin jẹ wọ́n tẹ̀tọ́ àwọn obìnrin lójúmọ́lẹ̀ wọ́n yẹpẹrẹ àwọn obìnrin àmọ́gbà tí Islam dé Islam òun ló jẹ́ kó yọ wípé ọkùnrin àtóbìnrin bákan náà bákan náà lárí ẹnìkan ò ju ẹnìkan lọ nínú wa islamu yìí rẹ̀ ó ṣe i'tiraf bí asliha al-insani islamu jẹ́ kí àwọn èèyàn gbọ́yé wípé àwọn obìnrin náà rẹ̀ ọmọ èèyàn ni wọ́n èèyàn ni wọ́n bí àwọn ọkùnrin náà sì jẹ́ ọmọ èèyàn adọ́gba a wa lọ níbi ìjẹ́ èèyàn islam ló jẹ́ kó yé bẹ́ẹ̀ اعترف الإسلام اعترف الإسلام بأصلها الإنساني البشري Islam acknowledge Islam fi rinlẹ̀ Islam gbà ó dẹ̀ jẹ́ kó yí àwọn èèyàn wípé àwọn obìnrin ohun èèyàn ni wọ́n bí tiwa wọn ò kí ń ṣẹranko wọn ò dẹ̀ kí ń ṣe ní yẹpẹrẹ akẹgbẹ́ lájọ jẹ́ níbi ìjọmìyàn bẹ́ẹ̀ ni Islam ó mójútó takdiru karamatiha wa musawatiha lirrajuli fil huquqi wal wajibat Islam ṣe àpọ́nlé fún ọmọ fún àwọn obìnrin Islam ó fi ó bu ọlá fún àpọ́nlé àwọn obìnrin láwùjọ bákan Islam jẹ́ kó yé wípé àwọn ọkùnrin àtobìnrin bákan náà lárí akẹgbẹ́ ni wá a ò jíra wa lọ fil huquq níbi àwọn ìwọ̀ níbi àwọn ẹ̀tọ́ tẹ́lù kọ̀ọ̀kan wá ní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn wal wajibat àtàwọn nǹkan tó jọ́rọ̀ yẹn léwa lórí akẹgbẹ́ ni wá níbi àwọn ẹ̀tọ́ tá ní lábẹ́ òfin ṣẹ̀ríà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bákanáà lájẹ́ bákanáà níbi àwọn nǹkan tó jọ́rọ̀ yẹ̀ líwa lórí bákanáà níwá ṣẹwárí lọ́dọ̀ àwọn al àwọn Greek na ń pè ní al-Yunan nípo wó láwọn obìnrin wà lọ́dọ̀ wọn síwájú kí Islam tó dé àwọn al àwọn ará Greek wọ́n gbà pé obìnrin rẹ̀ wàsílátù lit wàlmútà irinṣẹ́ ni wọ́n tàfi ma gbádùn ní ara wa nǹkan táwọn ará Greek tọ́ra obìnrin sí nìyẹn pé Ọlọ́run bá dáwọn obìnrin nítorí ìgbádùn àwọn ọkùnrin ni ẹgbẹ́ bọ́lọ́wọ́ bá lékẹ́ láti dáadíẹ nítorí ìgbádùn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká máa jẹ wọ́n tó bá ṣe wùwá Ọlọ́run dáwọn màálù ká máa jẹ wọ́n ọdáwọn ẹṣin ràkúnmí ká máa gùn wọ́n ká ọdá kẹ́tẹ́kẹ́tẹ́ ká gùn ká fi kẹ́rù wọ́n rí obìnrin náà sí wasilatun lit-tarfih wal-mut'ah bí bá bá fẹ́ gbádùn ara wa àwọn ọkùnrin àwọn ìtọ́lọ̀bà àríkẹ́lá àwọn irinṣẹ́ ìgbádùn ní Ọlọ́run sí àwọn obìnrin fún wa ilé lọ́fà ló fi pé ìkan nínú àwọn olùmọ̀ nínú àwọn al àwọn ará Greek ó sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ yìí láti fi ìpìlẹ̀ yìí rinlẹ̀ ó ní innana nattakhidhu al-aahirat lil-ladhati innana nattakhidhu al-aahirat lil-ladha ó ní ṣe rí àwọn àlè àwọn aṣẹ́wó obìnrin àwọn máa ń fi wọ́n ṣe ìgbádùn ara ni bá ṣe rí wọn sí ni ẹ̀ pé a rí àwọn obìnrin kan gẹ́gẹ́ bí pé ìlítà lo àwọn fún òní fún ìlò aṣẹ́wó ìlò àlè ó yẹ sí pé bára ọkùnrin bá ti kún tí ó lọ máa gbọ́ bùkátà lára wọn bá ṣe rí wọn sí ni ẹ̀ wa nattakhidhu al-khalilat lil-inayati bi sihhati ajsamina al-yawmiyya ṣẹwárí àwọn aṣẹ́wó nínú obìnrin ipò tí bá ṣe ń bá wọn lò ẹ àwa tó ní àwọn al àwọn girlfriends àwọn ọ̀rẹ́bìnrin wa bá ṣe ń bá wọn lò ipò gbé wọn sí òun náà ni lìlẹ̀ ìnáyà ti bí sí àti àtìsámìnà a ń fi wọ́n ṣe iṣẹ́ fún àlàáfíà ara wa ni a ń lò wọ́n fún ìgbádùn àlàáfíà ara wa aliyomiyya tójójúmọ́ tàbá fẹ́ ṣe nǹkan àwọn lálò ní ká bá wa ṣe tàbá fẹ́ gbádùn ara wa ọ̀dọ̀ wọn náà láti gbádùn ara wa nítorí pé lójú àwọn ará Greek àti lọ́dọ̀ àwọn òyìnbó bóbìnrin ṣe ríre àwọn gbà yí pé obìnrin àwọn aṣẹ́wó olèlọ gbọ́bùkátà àwọn obìnrin kan wọ́n àtọ́ pé ìlú aṣẹ́wó láàmà ìlú wọn àwọn àhìrọ́tì ni ẹ wọ́n ti lẹ́tọ̀ láti máa fira wọn ṣe bẹ́ẹ̀ tó àásanwó fún wọn àwọn sì gbádùn ara wa lára wọn òfin wọ́n sì gbàbẹ́ pé àwọn obìnrin lè máa ṣe irúṣẹ́ ẹ̀ tó yẹ pé tán ọkùnrin bá ti fẹ́ tó bá ti fẹ́ gbádùn ara rẹ̀ yóò lọ sọ́dọ̀ wọn yóò sanwó fún wọn yóò sì gbọ́ bùkátà rẹ̀ bẹ́ẹ̀ ni girlfriend ọ̀tọ̀ nìyẹn bá ṣe ń bá girlfriend ló yàtọ̀ sí bá ṣe ń bá aṣẹ́wó lò ìkọ̀kan nìyẹn wọ́n tẹ́kìdù zaujat àátọ̀ wá ní àwọn ìyàwó a mọ́ ń fẹ́ yàwó liyakuna lana أبناء ليكون لنا أبناء شرعيون kálẹ̀ bá bí àwọn ọmọ tó wà legitimate ẹ́ àwọn ọmọ tí wọ́n bá òfin mu nítorí pé kálẹ̀ bá bí ọmọ ọmọ tó bá òfin mu nítorí wọn làṣẹ mọ́ ń fẹ́yàwó kàmọ́ bá bí máa lè ní táwọn olóbìnrin sí ni ẹ̀ pé kílódé fi ń yálè kílódé fi ń tẹ́fí ń bá aṣẹ́wó tẹ́fí ń bá wọn sùn wọ́n láwọn fi ń ṣe ìgbádùn ara ní àlè ńkọ́ àwọn girlfriend ńkọ́ wọ́n láwọn yẹn wọ́n láwọn fi ń ṣe àwọn fi ń tọ́jú ara wọn àwọn fi ń gbádùn ẹ̀mí ara wọn lójoojúmọ́ ni táwọn bá ti bùkátà nǹkan àwọn ní ọba wọn ṣe báwọn sí bùkátà lára wọn náà àwọn ṣe lára wọn ìyàwó ńkọ́ àwọn ń fẹ́yàwó nítorí káwọn lè rí àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n bá ṣẹ̀rí àmú ká lè rí wọn bí báwọn àwọn ará Greek bá ṣe lóbìnrin sí lélẹ́yìí títí dòní báwọn òyìnbó ṣe ń lo àwọn obìnrin nìyẹn ó láwọn ẹ̀tọ́ àtàwọn ipò táwọn náà padà gbé àwọn obìnrin sí o lẹ́rẹ́ pé a padà mẹ́nu débẹ̀ inshallah kẹrì lábẹ̀ wípé wọ́n láwọn fẹ́ la àwọn obìnrin lójú àwọn dẹ̀ fẹ́ yọ àwọn obìnrin kúrò nínú ìgbèkùn okùn ẹrú tí àwọn èèyàn tí wọ́n fi wọ́n ṣe ṣẹ́rí àwọn ará Roman àwọn ará Rome lọ́dọ̀ tí wọ́n nǹkan táwọn orúbìnrin sí ni pé kana yahiqqu lil abi wa zawj an yabi'aha ní táwọn orúbìnrin sí síwájú kí islam tó dé o ní pé ó tọ́ fún bàbá obìnrin yìí àti ọkọ rẹ̀ tó bá ti wà ọkọ an aha kó ta obìnrin yẹn tó bá fẹ́ ta Rome o ní pé islam bẹ́ẹ̀ ni ọkọ náà tó bá ti lè fẹ́yàwó tó bá wù ó lè ta ìyàwó yẹn fẹ́ni tó bá wù láti ta fún ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Lárúbáwá síwájú kí Islam tó lé tí wọn fàkánà lọ́dọ̀ àwọn tí wọn ó tọ́ fún ọmọ ọkọ ọmọ an yarithaha kama yarith kama yarithu farda abihi wa dabbatahu lọ́dọ̀ Lárúbáwá àwọn gbà yí pé ọmọ tí ọkọ bá bí tí yàwó mi bí fún tí ọkọ yẹn bá kú ọmọ yẹ yóò jogún yàwó bàbá rẹ̀ bí ṣe máa ń jogún àwọn dúkìá tí bàbá rẹ̀ bá fi kalẹ̀ àti dáàbà bàbá rẹ̀ bí ó ṣe jogún àwọn dáàbà bàbá rẹ̀ àwọn ràkúnmí àwọn ẹṣin àwọn màálù àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ oríṣiríṣi àwọn àdàbàtì bí ọmọ ó ṣe jogún rẹ̀ nígbàtí bàbá rẹ̀ bá kú bẹ́ẹ̀ náà ló fún ọmọ lọ́dọ̀ àwọn Lárúbáwá kó jogún ìyàwó bàbá rẹ̀ nígbàtí ìbá ti pé ọmọ tí obìnrin ìbí fún bàbá rẹ̀ gẹ́gẹ́ ni tó yẹ pé ọmọ tí obìnrin ní ìbí fún bàbá rẹ̀ ni tí bàbá rẹ̀ bá ti lè kú ó lè jogún ìyàwó yẹn báwọn lárúbáwá bá ṣe rí obìnrin sí ni síwájú kí Islam tó dé lẹ́yìn ẹ̀ àwọn lárúbáwá nínú àwọn ọ̀nà tán gbà bá àwọn obìnrin lò síwájú kí Islam tó dé ó ní wípé wọ́n gbà yín pé téèyàn bá bímọ obìnrin wọ́n gbà yín pé òṣì òun ló bí yẹn àpẹẹrẹ òṣì ni sọ̀rọ̀ àwọn irú àwọn lárúbáwá àdìsọ́kà wọn sọmọbìnrin nìyẹn so torí ẹ̀ tọ́bá fún wọn nírò ṣẹ́rí tí àwọn bá bímọ tí àwọn bá lóyún tọ́mọ ẹ bá ti fẹ́ tó bí wọ́n wà sálọ wọ́n sálọ wọ́n ìfẹ́ kí ìyàwó bímọ lójú àwọn nítorí pé kọ́nbà jẹ́ sí pé ìyàwó yóò bímọ obìnrin nífẹ̀ẹ́ jù wọn tó bá jẹ́ sí pé ọmọ ọkùnrin ló bí inú ó dùn tó bá ti fún wọn nírò pé ìyàwó rẹ̀ ti bí ọmọkùnrin ní inú ó dùn gan ó sáré wálé tó bá gbọ́ pọ́mọ obìnrin ló bí inú wọn bàjẹ́ inú wọn bàjẹ́ wọ́n wá yọ wálé lẹ́yìngbà tẹ́nì kankan yẹn ni àfáà lókè yẹn ìfẹ́mà gbàsìkò wa ló jẹ́ kí ma ló jẹ́ kí ma kàrìnlẹ̀ lórí báyẹ̀ nítorí pé kí n ṣe bẹ̀rẹ̀ ni mò ń lọ bó kàn fẹ́ jẹ́ kí a mọ ipò tí àwọn obìnrin wà síwájú kí islam tó dé ipò ó ní islam wá padà gbé wọn sí so ipò tí islam padà gbé wọn sí lẹ́yìn ìgbà tí islam dé yẹn ohun la fẹ́ la la fẹ́ la fẹ́ tàn mọ́lẹ̀ sí dáadáa ládẹ̀ẹ́fẹ́ ká gbọ́yé ṣùgbọ́n a ò lè gbọ́ a lè appreciate iṣẹ́ tí islam ṣe lórí àwọn obìnrin àyàfi ká mọ báwo làwọn èèyàn ṣe ń bá wọn lò síwájú kí islam tó dé tàbá ti mọrú ipò táwọn èèyàn gbé àwọn obìnrin sí síwájú kí islam tó dé nígbàtí islam wá dé tán ipò tí islam padà wá gbé wọn sí yóò padà wá kún wa lójú pé ha àti islam ṣe oore púpọ̀ fáwọn obìnrin báyìí àti islam pa àwọn obìnrin lé báyìí nígbà tó jẹ́ pé síwájú kí islam tó dé bọ́ so ìdí tó fà á nìyẹn tí mo so islam ló jẹ́ kí lọ́la àwọn obìnrin kúrò níbi àwọn nǹkan wọ̀nyí àwọn lárúbáwá tán bá bímọ obìnrin wà máa rí wọn mọ́lẹ̀ láàyè asáàrù kan bẹ tó wà ma'ruf ó gbajúmọ̀ dáadáa lọ́dọ̀ àwọn èèyàn jẹ́ sáré yan àwọn èèyàn máa sọ wípé Umar lásìkò jahiliya òun náà ṣe alwadu òun kódà lásìkò jahiliya síwájú kí Umar tó gba Islam ó fọ́nká dáadáa táwọn èèyàn ń sọ Umaru ṣerú nǹkan yẹn kò lálàáfíà rárá pé Umaru ṣe wájú ó rí ọmọ máyẹ̀ láyé síwájú kí ó tó gba Islam kó tó di pé àgbọ́ Islam dé ní ìgbésí ayé rẹ̀ naam eléyìí báyìí ó ní bí wọ́n ṣe ń bá àwọn obìnrin lò bẹ́ẹ̀ náà ìjọ yòókù náà yàtọ̀ fáwọn ọjọ́ wọ́n ní bá ṣe ń bá àwọn obìnrin lò láwùjọ wọn bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá náà síwájú kí Islam tó la àwọn èèyàn lójú bá ṣe máa ń bá àwọn obìnrin lò nílẹ̀ Yorùbá náà dá kódà títí di sin ó yìí ṣẹ́kù sáwọn ibi kọ̀ọ̀kan ìyẹ́ sí wípé ọ̀làjú Islam ò tí ráyé ń gbèsè ayé wọn àbífẹ́nú sí ń dá wọn láàmú sẹ́mọ̀ wípé nílẹ̀ Yorùbá èyàn máa ń jogún obìnrin òun náà ń pè ní èyàn ṣúpó tánbá léyàn ṣúpó obìnrin ìwà jahiliya ni ìwà tí ò dáa ni ìwà burúkú gbà ni ìtẹ́ ẹ̀tọ́ àwọn obìnrin lójúmọ́lẹ̀ ni ìṣẹ́ aburúkú àwọn obìnrin ni kí náà ń pè ní pé èyàn ṣúpó ó ní pé tí ọkọ obìnrin kan bá kú wọn wá nígbà kóbìnrin ẹ̀kọ́ jáde kúrò nílé ẹ̀ wọ́n nínú àwọn mọ̀lẹ́bí ọkọ yẹn bóyá burú ọkọ bóyá ẹ̀gbọ́n ọkọ wọ́n wà ní kó ṣúpó ọmọbìnrin ẹni túláàsì tóbìnrin ò sì gbọ́dọ̀ mọ́gbà ó wú kò wó yóò ṣùpó rẹ̀ tó lọ ń pè ní opó ṣíṣú nílẹ̀ Yorùbá wallahi ìlò obìnrin nílò jahiliya ni ilé báyìí ni tó obìnrin bá ti lè kú nínú Islam obìnrin yẹn ó ní ìṣẹ̀ṣà tó bá wù tó bá fẹ́ fẹ́ àbúrò ọkọ ẹ̀tọ́ ní fún láti fẹ́ kìí ṣe wọ̀ ní fún tó bá fẹ́ fẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ̀tọ́ ní fún láti fẹ́ ṣùgbọ́n kò gbọdọ̀ fẹ́ ọmọ ọkọ rẹ̀ kódà kó jẹ́ sí pé obìnrin míì ló bí ọmọ yẹn fọ́kọ èèwọ̀ ni èèwọ̀ pátápátá gbà ni ìwà burúkú ni àwọn lárúbáwá máa ń ṣe yẹn ní tiwọn ẹgbẹ̀mọ̀sọ̀ wípé tí ọkọ bá kú ọmọ ọkọ yẹn tí èso obìnrin yẹn ló bí fún ajogún ìyàwó bàbá rẹ̀ bíyàn bá dán wò wàláhì islam pọ́njú sí gan o kíyàn fẹ́ ìyàwó bàbá rẹ̀ nǹkan burúkú gbà ní lásìkò jahiliya àwọn lárúbáwá máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní àsìkò jahiliya nílẹ̀ yorùbá náà táwọn yàká sí ń lò sẹ́mi ìsẹ̀mí jahiliya yẹn náà dùn ní nílẹ̀ yorùbá so àwọn náà máa súpò obìnrin pẹ̀lú tipátipá tipátipá wà fi súpò obìnrin tó jẹ́ báyìí sí bẹ̀tìgbà tó làjú tí ń dé sí ọ̀làjú ti takorú nǹkan yẹn alákọ̀ọ́kọ́ ọ̀làjú Islam ẹlẹ́ẹ̀kejì ọ̀làjú títí àwọn ará west náà kò faramọ́ nǹkan yẹn àwọn làjú ará west náà kà sí ìtẹ́ tó obìnrin lójúmọ́lẹ̀ pé kéèyàn kan fi agídí kò fi súpò obìnrin láìsí pé obìnrin yẹn yọnu sí tó bá yẹ pé obìnrin yọnu sí àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ wọ́n lè kọnu sí ìyàwó àbúrò wọn àbíyàwó ẹ̀gbọ́n wọn tó kú nígbà tó bá ti parí àìdà nígbà tó bá parí àìdà yẹn ni pé tó parí ilépo tó bẹ̀rẹ̀ máa ń ṣe oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ni opó obìnrin tí ọkọ kọ̀ọ́lẹ̀ táà máa ń sọ yí pé àopó yẹn oṣù oṣù oṣù opó yẹn èso oṣù mẹ́ta ń ti ẹ̀wù opó obìnrin tọ́kọ kọ̀ọ́lẹ̀ kéèso oṣù náà fi ń ṣe haidọ̀ náà fi ń ṣe haidọ̀ tọ́kọ obìnrin bá kú lónìí àmì obìnrin ọkọ rẹ̀ kọ̀ lónìí gbàtọ́wádọ̀ túnlá lọ́wà rí haidọ̀ rẹ̀ lọ́túnlá lórí haidọ̀ rẹ̀ tí ó bá ti lè parí haidọ̀ yẹn lọ́dọ̀ àwọn apákan nínú àwọn olùmọ̀ kò bá mẹ́yì tí wẹ̀ ṣùgbọ́n haidọ̀ yẹn ti parí kódà kò bá mẹ́yì tí wẹ̀ ó ti di ẹjá alákọ̀ọ́kọ́ nìyẹn lọ́dọ̀ àwọn apákejì nínú àwọn olùmọ̀ tó bá ti lè mára tó ti lè wẹ̀ tó ti yẹ́ bá yín sí ẹjá alákọ̀ọ́kọ́ nìyẹn yàtọ̀ sí mẹ́lá àwọn àbá méjèèjì

ẹlòmí ń ṣe lọ́jọ́ mẹ́ta ẹlòmí ń ṣe lọ́jọ́ márùn ẹlòmí ń ṣe lọ́jọ́ méje lọ́wọ́ sábà wọ́pọ̀ jù now lẹ́yìn ọjọ́ méje lẹ́yìn ọjọ́ márùn aládà rẹ̀ tán sẹmọ̀ pé kòkósù káàbí tó bá tó rẹ́lẹ̀ kejì náà tó bá rẹ́lẹ̀ kẹta ẹ̀dà rẹ̀ ti parí nìyẹn ṣùgbọ́n ẹ̀dà obìnrin tí ọkọ rẹ̀ kú oṣù mẹ́rin ni àtọjọ́ mẹ́wàá oṣù ojú ọ̀run sí ni ó yé báyìí sí oṣù ojú ọ̀run sí àtọjọ́ mẹ́wàá òun náà ló fi ṣe so náà kí làwọn bá lọ ni pé tí obìnrin yìí bá ń ṣe ẹ̀dà ẹ̀ lọ́wọ́ ó gbọ́dọ̀ dánú ìfẹ́ kọkù fẹ́fẹ́ ṣùgbọ́n ó lè máa ṣàpẹẹrẹ ó lè máa ṣe àpẹẹrẹ tí obìnrin yẹn ó sì máa gbọ́ yé pé ẹni yìí ṣàpẹẹrẹ wípé tóun bá ti parẹ́ ẹ̀dà ọ̀fẹ́fẹ́ òun àwọn ọ̀rọ̀ ìpọ́rọ̀ sọ pé eh,

èèwọ̀ ní kíyàn wí kíyàn sọ fún obìnrin tí ń ṣe opó lọ́wọ́ pínyàn fẹ́fẹ́ tó bá parí ilé pó tán ẹ̀ o wá lè sọ fún pọ̀ fẹ́fẹ́ tó bá wá wù láti fẹ́ ọ ẹ wà so igi ẹ máa wo another wàhálà nìyẹn zina ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá bá so ìyàwó ilé wa náà ni so igi bọ̀dá mi igi <laughs> bọ̀dá rẹ ti já èyí sì ó so ọ wà lọ tọrọ obere yẹ nílé àwọn obi ẹ̀ ní ṣùlọ́kà bá ṣe ma n tọrọ obere tí o tí lọ́kọ rí ọ wa lọ tọrọ rẹ gbogbo tó bá sì fẹ́ gbà ah, eh, o sọ pé sọpọ̀ ti lọ́kọ kan tẹ́lẹ̀ sọ e e gbogbo kódà ṣe ṣe kilode bọda rẹ ni ah, yóò pé ẹ̀wọ̀n bọ̀dá ìlàwọ́n bẹ̀rẹ̀ wá ṣe wà níma èyí ò tí ẹ̀ lójútì kéje èyí ọ̀kan ṣẹ̀ríà ní ṣe báyìí sìn ó ṣe wà níma tó bá lágbára láti ṣe níwọ̀n bá bá ṣe lágbára mọ́ ó tí yẹ́ báyìí sìn fún dẹ̀ so igi ẹ̀ náà eléyìí báyìí ti ń ṣẹlẹ̀ lóyún báyìí náà nínú àwọn ìwà ìdá ni bá ṣe ń lo obìnrin nílòkulò nínú àwọn ìwà ìdá bá ṣe ń lo obìnrin nílòkulò nílẹ̀ Yorùbá àtàwọn ìlú àtàwọn ilẹ̀ míì náà ní Nàìjíríà yìí ṣùgbọ́n tilẹ̀ yíwa dáadáa ó ní pé àmọ́rò yí pé obìnrin wọn bùkátà sí kẹ́kẹ́kọ̀ọ́ a mọ̀ wá mójútó ẹ̀kọ́ àwọn ọkùnrin jù àwọn obìnrin lọ a ní ṣe gbogbo ẹ̀kọ́ wọn tó bá kọ́ ilé ìdáná náà ni ó parí sí ilé ìbáyìí àgbọ́yé tí ò dáa ni àgbọ́yé tí ò dáa ni àà fún àwọn obìnrin níwọ̀ wọn obìnrin a kọ́ lẹ́kọ̀ọ́ bá ṣe kọkùnrin náà lẹ́kọ̀ọ́ ni a kọ wọn lẹ́kọ̀ọ́ bá ṣe kọkùnrin lẹ́kọ̀ọ́ kódà obìnrin fẹ́ bù káàtẹ̀ kọjọkùnrin lọ nítorí pé ṣe rí àwọn ọmọ wa àwọn obìnrin ní ó rè wọn àwọn ní ó kọ wọn lẹ́kọ̀ọ́ ìwọ náà wòye sí látàárọ̀ tí wọ́n bá ti jáde lọ tó lọ tó wá yíyẹ múmú lọ ọ̀dọ̀ ta làwọn mọ́mọ́ wà náà ọ̀dọ̀ ya wọn ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ táwọn mọ́ ń kọ́ lára ya wọn náà ti ń kọ́ so àwọn obìnrin bùkátẹ̀ ẹ̀kọ́ gan

ọmọ òrukàn wọ́n máa ń dàgbà lọ́mọ òrukàn ní bàbá wọn ti kú láti kékeré àwọn ìyá wọn ni máa ń ṣe tẹ́rìbí àwọn ní máa ń kọ́ wọn tán bá wá kọ́ wọn dé ibì kan wọ́n wà lọ́mọ sọ wọ́n sódà àwọn àfà lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé ọyá àfà yìí ráfẹ́ mọ́ bá ń kọ́ mi bí ìyá Imam Bukhari ṣe ṣe nìyẹn bẹ́ẹ̀ làwọn àfà yòókù náà so ibà yìí sí so máa ṣe máa ń ṣe nìyẹn kọ́

nígbàtí àwọn obìnrin ọ̀sán sì kẹ́kọ̀ọ́ àbí wọ́n ní kẹ́kọ̀ọ́ ní tó rọrùn ẹni kẹ́kẹ́kọ̀ọ́ kò sí sẹ́lómí tí ọkọ̀ wọn àfi kọ́ nípa ọkùnrin náà lákọ̀ wọn àbí ẹ̀kọ́ ni tó bá jẹ́ pé a bá ti iṣẹ́ wa ẹgbẹ́ bó ti yẹ ká ṣe lára àwọn obìnrin ni ó ti yẹ ká rí alhamdulillah kéde pé kò sáwọn obìnrin tó kẹ́kọ̀ọ́ láwùjọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tẹ́lẹ̀ pàwọn obìnrin ṣùgbọ́n wọn tó wọ́n kiri gẹ̀lúnkà ládùúgbò yìí wọ́n náà sọ fún mi obìnrin tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí tó bá yẹ pé bó ṣe rí ládùgbò tí yín nìyẹn ó ṣe rí ládùgbò tí wa náà nìyẹn ẹ̀rin ò yàtọ̀ láti bí tẹ́ délù èbò kò sí bí tó ti dálé àná tó ti dáná alẹ́ ọbẹ̀ lọ yàtọ̀ tọ̀ síra wọn so bí yẹn ṣẹlẹ̀ lọ́dọ̀ yìí náà ní ṣẹlẹ̀ káàkiri àbùkátà àwọn gan gẹ́gẹ́ bí a ṣe bùkátà tí wọ́n jẹ́ olùmọ̀ nípa ètò doctors abùkátà àwọn obìnrin nurses tó yẹ́ sí pé tí àwọn obìnrin wá bá sàárẹ̀ àwọn ni ó tọ́jú wọn ẹ àwọn obìnrin wa lọ́ọ̀sìpítù bá ṣe ń ya ìdílẹ̀ fáwọn ọkùnrin kódà àwọn ẹ̀kọ́ kan ń bẹ tó jẹ́ sí pé ẹ̀kọ́ tí yẹ ká bọ́ ọkùnrin ń ni àwọn ọkùnrin ló súnpọ̀ mẹ́ so ọkùnrin lọ́pọ̀ jù àwọn ọkùnrin àwọn male gynecologist lá ní púpọ̀ jù ẹ̀mẹ́gbẹ̀ta pè ní gynecology ó ní ẹ̀kọ́ àwọn àrùn tí máa ń dààmú abẹ́ obìnrin ẹ̀dàkùn sí ọyẹ kọjẹ́ pọ́kùnrin ìtọ́jú àwọn obìnrin generally láwùjọ Islam obìnrin lọ́yẹ kó máa tọ́jú wọn ẹ̀dàkútà àbá ní àwọn obìnrin tí ó wà kẹ́kọ̀ọ́ yìí ṣe mọ̀ wípé yóò padà di wípé in tó jẹ́ haram lápadà máa dánwò àwọn obìnrin wọ́n lọ máa gbà tọ́jú lọ́dọ̀ àwọn ọkùnrin ó sì máa síra lẹ̀ sí wọn àbí ẹ̀kọ́ ni ẹ lọ́sọ́pọ̀lọpọ̀ àwọn sísù nísìn àwọn ọkùnrin gbẹ̀bí fáwọn obìnrin èmi ò mọ̀ bí ọkùnrin ṣe fẹ́ gbẹ̀bí gómìnrin tí tọkùnrin ẹ ò ní rọrùn bá bu wáyà Doctor, kan ní general hospital general méjìlá nílá àti ní state àti ní federal títí state ó ṣiṣẹ́ ní general hospital òun ló wọ́n sọ wípé ha òun ti ẹ̀mọ́gbò ìfẹ́ ṣe báyìí tí kò wọ́n rí sáyìn ẹ̀mẹ́ kílọ́pàá iṣẹ́ rẹ̀ fi ń ṣe iṣẹ́ pé kò sí ó gbọ́dọ̀ massage obìnrin ṣe ẹ̀mọ̀gbọ́n massage ká máa fi nǹkan wọ́ọ̀yàn lára yóò mọ̀ masáàjì àwọn obìnrin ọwá ní àìmẹ́yẹ ló ti máa ń ṣẹlẹ̀ sí òun nínú àwẹ̀ tó wọ́n mọ̀ masáàjì tàwọn obìnrin tó wọ́n sì mọ̀ dà sára ẹ̀dá fi nǹkan ara nú àwẹ̀ bàjẹ́

tàbá fẹ́ láàrín ọmọ ìkóònù wàhálà àwọn ọkùnrin wọ́n ń gbẹ̀bí fáwọn obìnrin àwọn gẹ́gẹ́ ni wọ́n mọ̀ bó ṣe ń rí lára wọn so àwọn gẹ́gẹ́ ni wọ́n mọ̀ bó ṣe ń rí lára wọn so àwọn obìnrin nímọ̀ nípa rẹ̀ jọkùnrin lọ kẹ́kẹ́ tó lọ kẹ́kọ̀ọ́ sí ilé tán lọ kẹ́kọ̀ọ́ jìnlẹ̀ nípa rẹ̀ ẹ jẹ́ kí sọ kí ní kàkùnrin sí lọ́pọ̀lọpọ̀ àwọn hospitals alhamdulillah pé àwọn obìnrin wọ́n ń tẹ́kì delivery wọ́n ń gba ẹ̀bí ṣùgbọ́n sábà ń tẹ́kì delivery yẹn kí male doctor wà pẹ̀lú wọn bẹ̀ torí pé tó bá fẹ́ yíwọ́ male doctor wà pẹ̀lú wọn tó bá wá di ọ̀rọ̀ operation sẹ́mọ̀ kọ́kùnrin ló ṣe operation fún ẹlẹ́hàṣá sẹ́mọ̀ àbẹ́mọ̀ kódà tó bá di ọ̀rọ̀ evacuation pé bọ́yá oyún bàjẹ́ mọ́bìnrin lára àbí placenta ò jáde àbẹ́jẹ̀ ò jáde tán wọ́n fẹ́ kó àwọn ẹ̀jẹ̀ kan jáde àwọn ọkùnrin wà wọ glove àbí inspection àwọn ọkùnrin wà wọ glove kan tó máa ń dé ìgbẹ̀mú báyìí wọ́n wà máa tọ́ ọbọ̀ ojú ara àwọn obìnrin inna lillahi wa inna ilayhi raji'un tàbí kí wọ́n tanná sí kí wọ́n wá wo ara àwọn obìnrin eré kódà gan kò lẹ́tọ̀ fún obìnrin ẹgbẹ́ wọn láti wò sàmì kò lẹ́tọ̀ fún obìnrin ẹgbẹ́ wọn láti wò tí kìí bá ṣe yí pé tí ọba sọ́nà àbáyọ mọ́ ìlọ́wà kan yí pé tó bẹ̀rẹ̀ tó fúyẹ́ sẹ́jọ́ ọ̀dọ́ máa ń sì eléyìí tó yẹ gẹ́gẹ́ nípìnlẹ̀ ni pé tó yẹ gẹ́gẹ́ nípìnlẹ̀ ni pé kọ́kọ́ ọmọ ẹgbẹ̀yí fún ìyàwó rẹ̀ ẹ̀rí mi gbọ́ ní kọ́kọ́ tó lé kò sí nǹkan tó jẹ́wọ̀ fọ́kọ láti rí níbi lára ìyàwó rẹ̀ tí ó lè sí nǹkan tó jẹ́wọ̀ fún ìyàwó rẹ̀ láti rí lára ọkọ rẹ̀ ṣùgbọ́n alhamdulillah pé àmì àwùjọ tá a wà yìí ọkùnrin wo ló lè ṣe bẹ́ẹ̀ mélòó ọkùnrin ló lè ṣe bẹ́ẹ̀ so mélòó ọkùnrin lọ́kẹ́kọ̀ọ́ rẹ̀ tó fi jẹ́ kó lè gbẹ̀mí fúnyàwó rẹ̀ so àwọn obìnrin ó wà máa gbà fúnra wọn àbẹ́ ẹ̀kọ́ ni irú àwọn ẹ̀kọ́ ìyà bùkátà rẹ̀ àtàwọn ẹ̀kọ́ mi ẹ wo lé tí ò ní sọ́kùnrin kankan nínú ilé ẹ̀kọ́ táwọn obìnrin bá wà táà ní madrasatul banat a ní ilé ẹ̀kọ́ àwọn obìnrin lọ́tọ̀ a dẹ̀ ní madrasatul dhukur ilé ẹ̀kọ́ àwọn ọkùnrin náà táà ní lọ́tọ̀ àbálá ní tẹ́lẹ̀ wọ́n bàjẹ́ ni ṣe erélè ta ní tẹ́lẹ̀ náà bàbá bọ́yá eléyìí tẹ́yìn tí bọ́yá eléyìí tí àsìkò tí yíndọ̀ sí wà bí àwa nìyẹn o ṣùgbọ́n ilé táwà dé bá bàbá a nílé ẹ̀kọ́ kódà àwọn ọkùnrin olùkọ́ lọ́pọ̀ jù títí dì sí kódà ládùúgbò yìí ilé ẹ̀kọ́ obìnrin bẹ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n àwọn olùkọ́ wò lọ́wọ́ mẹ́ àwọn olùkọ́ ọkùnrin ilé ẹ̀kọ́ obìnrin yẹn tó yẹ pé àwọn obìnrin náà ni ó jẹ́ olùkọ́ wọn ọkùnrin ẹyọ kan ò ní sí mẹ́ báyìí láwí obìnrin ní sẹ́gbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ àpáwọn gbọ́njú báyìí

ọmọ wá tú mọ́tò ní àbọ́mọ̀ ṣe mọ́tò àbọ́mọ̀ sọ̀nà àbọ́mọ̀ kọ́lé èmi ọmọ ìmọ̀ tó bèèrè ń wá ní engineering bó ṣe wà ń sí kí lọ ń wá ń bẹ̀ tí ó yé bá yí sí àbùkátà yí ń bẹ̀ rárá iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ ọkùnrin ni ẹ tọ́kẹ́ wá kó wá ní wà lóbìnrin ọwá ní so ìwọ ni electrical stroke electronic engineer female electrical stroke sọ́ọ̀mọ̀ wá rí transformer ni sọ́ọ̀mọ̀ wá rí transformer ni àbọ́mọ̀ ìkòkó náà akílọ́rí ọmọ ìṣe gẹ́ wọ́n jẹ man can do ewu man can do better bàbá ṣẹ́rí tọ́pìkì tí mo sọ ṣẹ́rí ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní mo fi ṣe debate ní primary five What a man can do a woman can do better èmi wá ní alhamdulillah ìtàfà wà ní pé káwà support káwà oppose pé what a man can do a woman can never do better ó wá fún àwọn primary four ní ká sọ yí pé what a man can do a woman can do better ṣe àwọn wípé gbogbo bá ṣe kó fọ́ǹsì wá tó àwọn primary four wọ́n sì padà wé ní wa

Designing ló gbówó jù ní Nàìjíríà. Designing àbí? Eh. So, bàbá ní designing ló jáwó jù Nigeria. yìí. Obìnrin sí ní best designer ní Nigeria. yìí. Ọlọ́ọ̀bà kó ṣàánú wa. So kí láyé fàyọ́ mẹ́ ni pé ṣe wá rí báwọn ọ̀pọ̀lọpọ̀ náà olùpẹ̀pẹ̀ ó sì sọ fún yín pé ha àwọn sisters sí wa a nídìí wọn ní engineering a nídìí wọn ní kìníkan a nídìí ẹ bá ṣe nídìí àwọn obìnrin ní medical line bá ṣe nídi wọn ní àwọn teaching lines bẹ́ẹ̀ la nídi àwọn obìnrin tí ó jẹ́ olùmọ̀ tààrà nínú mẹ́sì tààrà èyí ò gaggawa là ńlá kìí ẹ jẹ́ kí n sọ fún yín a ti ní female doctors púpọ̀ rẹpẹtẹ sẹ́ǹgbá ní kódà ní yíyà yìí wọ́n tún produce female doctors sọ́pọ̀ dáadáa kódà muslim female doctor, doctors ari àbẹ́ẹ̀kọ́ yìí àbí ẹ̀mọ̀ pàmproduce female doctors ni tẹ́ bá lọ sí àwọn medical schools tó tí bá ní tẹ́ bá lọ sí àwọn higher institutions ẹ̀sẹ̀ lọ sí àwọn ìsìn so ẹ̀rà àwọn female ẹ̀rà àwọn female medical students dáadáa náà àbí tẹ́ bá dẹ̀ lọ sí ibi ọ̀rọ̀ ibi education line náà ẹ bá àwọn obìnrin sẹ̀tọ́rọ̀ dáadáa ìsìn tó yẹ kọ́ sí education dáadáa dáadáa tọ́ kí wá ló dé nígbàtàwọn nítorí pé àwákan torí pé ṣe rí ọ̀tọ̀lá níyàn wa kọ́lọ̀ kó sàánú wa ni kéde pọ́pọ̀ àwọn èèyàn ó máa gbé síwájú wọ́n dẹ̀ máa sọ pé afẹ́fi ṣeṣẹ́ fún ìsìláàmù ní irọ́ ni tán bá parí tán ẹ̀rí wípé tọ̀ìtọ̀ì tí wọ́n jẹ́ mẹ́ náà wákàkiri tó wá wò pé ẹ̀yin obìnrin yẹ ti parí alhamdulillah afẹ́ ẹ̀sẹ̀rẹ̀ sáwọn ìsìn yẹwà ní àtò tí nǹkan jẹ́ rí ẹmọ̀ gbàtà 2000 tí wọ́n dẹ̀ ní kọmọ bọ̀ ní federal school tó wọ́n fi 150,000 bẹ̀rẹ̀ fún <laughs> orú obìnrin yẹn yóò sọ fún pé òun 30,000 medical doctor 30,000 salary kò sí nǹkan tó fà owó làwá ẹ̀rí mẹ́gbọ́ owó làwá àwọn àmà àtàrà wa àmà agbẹ́sẹ̀ síwájú náà bá ṣe wá ń ṣe ìdí máa lọ ní pé tàṣí wọ́n ń pariwo tá ń pariwo bá ṣe ní tó yìí tàṣí ń pariwo ẹ̀dọ̀ láì ọ̀tọ̀ ní nǹkan tá ń fi ń polongo nǹkan yìí fáwọn èèyàn ọ̀tọ̀ ní tí ń bẹ̀lẹ́mìíwá owó ní bẹ̀lẹ́mìíwá ẹ̀dá alhamdulillah a nídìí doctors àbí ẹjí ń pariwo rẹ̀ ṣé wọ́n ti ráwọn ọmọ ti ẹ lọ àbí ok fèmílẹ̀ jẹ́ méjì gémi náà sọ wípé òkè àwùjọ la fẹ́ tó ṣe àbí òkè ìwọ́n ti mójútó pé káwọn ọmọ ti ẹ lọ ṣe dókítọ̀ alhamdulillah wọ́n ṣe mẹ́ṣin tó tọ́ gémi náà mójútó pé káwọn ọmọ tèmi náà lọ di àpá so that tàbá ti ní ìdàwọn obìnrin àpá èmi náà produce àbí kọ̀dá báwọn ni ẹwà jẹ́ ní ọ̀dá ibẹ̀ lọ́wọ́ kọ́ sí ọmọ bẹ́mi pé àfá ẹfẹ́ báyé àwọn ọmọ ìjẹ́ nìyẹn èmi fẹ́ báyé àwọn ọmọ jẹ́ ah ó túmọ̀ sí pé nǹkan dàmú rẹ̀. <laughs> bẹ́ẹ̀ ní òjò ẹ̀yìn kọ́ mo lọ́wọ́ mi. wàláì àwọn ẹ̀ mọ̀ pàwọn yọmọ abáyẹ̀ ni pé àpá ẹ jẹ́ àwọn ọmọ yìí náà ṣe kìíní ẹ jẹ́ àwọn ọmọ yìí ẹ́ ìmọ̀ ọ̀rọ̀ wọn pé nùnùnù èmi ń tèmi o èmi fẹ́ produce àwọn àfá ẹ̀rí gbogbo yíra yìí sí mo fẹ́ fi àwọn ọmọbìnrin tèmi èmi fẹ́ bí wọ́n produce àwọn àfá àti ọmọ kọ́ àwọn obìnrin ìwọ́n ní tí ó ti fi ti wẹ́ produce àwọn doctors àjọ mójú táwùjọ náà ni so tá bá ti ní ìdí àwọn female doctors àwọn ọmọbìnrin tí ẹ tí wọ́n produce yìí á ṣe kéne á lọ mọ bá wọn tá bá ti ní ìdí àwọn olùmọ̀ obìnrin náà produce yẹn àtàwọn tọ́lọ̀ ń bá ní kí wọ́n rìn sí láì tèmi náà rìn yẹn àwùjọ sì máa sàǹfàní nítorí pé tí a bá lọ ṣe bẹ́ wàláì wàláì a ní padà kúrò lóko yípa àwọn obìnrin náà ni àwọn ọkùnrin náà ni ọmọ káwọn obìnrin lọ torí pé ó kéré nú àwọn obìnrin tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí ó encourage àwọn obìnrin bí ká lọ ṣe nǹkan yẹn kódà náà bá rí òbí tó fẹ́ máa dájú discourage àwọn òbí yẹn àbí àbí bẹ́ẹ̀ ni pé àbùkátà bí pàpá àwùjọ òbùkátà bẹ̀yẹn so eléyìí báyìí ní tí mo bá débẹ̀ ni pé àwọn obìnrin wa ẹja kọ wọn lẹ́kọ̀ọ́ ká mọ́ ní àdìsọ́kàn wípé gbogbo ẹ̀kọ́ tó bá kọ́ inú kitchen náà ló ti parí ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn obìnrin lè ṣiṣẹ́ a kàn gbìyànjú láti gbé ètò tí Islam gbé kalẹ̀ fún wọn tó bá fẹ́ ṣiṣẹ́ òun lágbìyànjú àti gbé kalẹ̀ fún wọn àbí láwọn ìlú Islam tó lálàáfíà lónìí bí Saudi Arabia àwọn obìnrin ṣiṣẹ́ mẹ́ àbí ẹ̀kọ́ ni tẹ bá délé ẹ̀kọ́ àwọn obìnrin àwọn obìnrin ní ń kọ́ wọn kódà ìdí kí sọ fún yín tí ẹ bá lọ sí hajj tẹ bá dé airport níbi tí wọ́n ti ṣáàṣì yín ẹ̀yin tẹ bá fẹ́ tẹfẹ́ wọlé kẹtó wọlé wọ́n wo gbẹ̀rù yín wọ́n ṣáàṣì yín àwọn ọkùnrin ń ṣàtà àwọn ọkùnrin tó bá dé àwọn obìnrin àwọn ọ̀dọ̀ àwọn ẹlẹ́hà ni ó ti wọ́n sí tí wọn ọkùnrin nílé Saudi wà láìwọ̀n ní ṣàtì obìnrin ẹbí àwọn tí ń lọ dáadáa léèrè ẹni mọ parọ́ kan bàbá ní kódà fúnra ara wọn láyéláyé wọ́n ní ṣáàtì obìnrin wó tí obìnrin ẹ sọ́dá ẹ̀dá àwọn obìnrin bẹ̀yà bá nìdà obìnrin bẹ̀yà náà a nídi wọn so a nídi ètò tí ó rí bẹ́ẹ̀ òun a fẹ́ sí yẹ pásítọ̀tì obìnrin wò àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ni ó yẹ̀wò kò lẹ́tọ̀ fún ọkùnrin kan máa yẹ pásípọ̀tù obìnrin wọ ẹ̀dàkùn àmà nǹkan mọ̀ dé ọ̀rọ̀ yẹn náà bí mílèrè ní ààyè kan tí mo ti ń ṣe lẹ́kṣọ̀ wọ́n wá bí mílèrè pé tó ṣé obìnrin wọ́n fẹ́ ṣiṣẹ́ kan lábẹ́ ìjọba àwọn ìjọba fẹ́ gbà wọn fúnṣẹ́ kan wọ́n fẹ́ kọ́ wọn láwọn ẹ̀kọ́ kan ní táìmì yẹn wọ́n wá ní àwọn ọkùnrin náà wá chẹ́kì pásípọ̀tù wọn wọ́n wá ní ṣé nítorí ẹ̀sí wọ́n lè fún àwọn ọkùnrin ní pásípọ̀tù wọn tàbí àwọn oníláyíláyí wọn lè fún wọn

ó ní òkè ó bá ti díjọ́ mi ìyàwó tí ẹ sọ fún wípé kọ́yọ̀ǹda passport rẹ̀ àmọ́ ìyàwó tèmi àtàwọn obìnrin tọ́lọ̀ bá ní kí wọ́n máa gbọ́rọ̀ sí mi lẹ́nu tí wọ́n sì ń gbọ́wà sí tèmi èmi ò lè sọ fún wọn láyé wípé ẹlẹ́hà kọya passport kọwa gbé lọ́kùnrin kan lọ́wọ́ ẹ̀há wọ́n lọ áá káàkà ẹlẹ́hà ẹjẹ́ ìlú mú ẹ̀mọ́ ń fáyìndé ẹlẹ́hà aláìhá àdúrò orí ọlọ́run yìí lè wá gbé pamọ́ ẹlẹ́pọ́n tọ̀tọ̀ báyìí ọkàn jọrọ ẹ̀rin ní kèsẹ̀ rí wàláhì nǹkan burúkú ni nǹkan tí ó dáni so irú àwọn agbọ́nrin yẹn rẹ̀ tẹ̀pá nídìí obìnrin tí ó mọ̀ chẹ́kẹ̀ àbá nídìí obìnrin ẹni ṣe àláwọn obìnrin tó lè ṣe ni a níwọn ètò ní òsì ètò tó bá ti ti Islam mú òní òsì so yíba ní sí ló fi dáa wípé gbogbo ẹ̀fẹ́ nira tán fáwọn èèyàn ayé ìsáàbù ní ayé la kàkún jù ní alkiyamu kan wá mo sọ pé mo sọ pé ẹ̀kọ́ pé ẹnu mi tí ò bá parí Kùránì kò tí ẹ̀mí lọ tí jẹ́ sùn ní àbáìbóná tí ń ṣe yíò bóná tí ń ṣe lé yíò ní kí ni ẹgbọ́gà wọ́n ní mọ àti bọ́nà tí ń ṣerú yẹn ẹ̀dàkùn ìbò ní ṣerú ẹ̀ wọ́n ṣerú ẹ̀lú Islam ìdáhùn ni yẹ́ ìbọ́nà tí ṣerú ẹ̀lú Islam ní ẹ̀dàkùn torí ọlọ́ọ̀bá ìwọ́ sí ti ẹ bó ṣe wọ́ èmi ọ̀bọ̀ ọjà sí pé bọ́nà tí ń ṣerú yẹn èmi náà lè náà abẹ́ ṣe tèmi náà bó ṣe wù mí tí mo sì mọ̀ ipé lólóore jù wọ́n ní bọ́nà tí ń ṣerú yẹn

àwọ òsínú àwọn tí ó sọ wípé kọmọ má kàwé o kò sí ìjẹba ìsìn àwọ òsínú àwọn tí ó sọ wípé kọmọbìnrin má kàwé àtọmọbìnrin àtọmọkùnrin gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti kàwé so tí ìjẹba ìsìn ṣùgbọ́n kí èyàn kanáà máa sọ wípé káwọmọbìnrin má kéwú kí èyàn kanáà máa sọ fún mi wípé kémi má dájú àwọn ọmọbìnrin tèmi sí ẹ̀kọ́ kéwú tí n bá sọ wípé wọn lọ léèwé sẹ́tọ̀ ìjọba ìsìn ní òtúmọ̀ sí pé mo sọ wípé iléèwé ò dáa kò ìsúmọ̀ sí pé wọ́n ní kẹ́kọ̀ọ́wé kò ìsúmọ̀ sí pé wọ́n ní kò ìsúmọ̀ sí pé wọ́n kọ́gán so bí mi ò sí wá sọ fún ọ yí pé ilé ìwé jẹ́ haramu yẹ mọ́ sọ yí pé lè kéwú náà jẹ́ haramu fẹ́mi náà ẹ̀tí ọ̀nà sáàmà yìí má dẹ̀ sọ fún mi wípé wọn ò lè sórí tí wọ́n ń pè lórí ní pè so wá rí tí wọ́n ń pè lórí rẹ̀ ń gan wọ́n tó wá ń ṣe ń lè kéwú àbíbẹ̀kọ́ ni oríire gidi gangan tó wà ní ibẹ̀ ló tó wá wà eléyìí tí wọ́n tó wá ń pè lóríire náà wọ́n tó ń ṣe papọ̀ tó ti yé bá rísì so àfikọ́lọ̀ wà kó sàánúwà so mo kàn yà sí àwọn bẹ̀yẹn ni nítorí ká lè bá mọ̀ bóòlù àwọn èèyàn ṣe ń ṣe pẹ̀lú àwọn obìnrin láwùjọ wa dàm ní parí lálẹ́yìn nítorí àsìkò tó ti lọ so o ni wípé ṣẹ̀rí Islam òun ni ó mójútó àwọn obìnrin ló mójútó àwọn obìnrin ìgbà tí Islam dé islam jẹ́ kó yé pé àwọn obìnrin àtọkùnrin wọ́n dọ́gba láwọn àyè tọ́pọ̀ islam dẹ̀ fi rinlẹ̀ fáwọn obìnrin àwọn ẹ̀tọ́ wọn tí wọ́n ní ní pípé so ti yẹ́ báyìí sí àwọn ẹ̀tọ́ tí wọ́n ní islam fún wọn ní pípé ṣẹwárí ma wá kà fún wa inshallah kerim àwọn ọ̀nà <coughs> tí islam ti ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtóbìnrin tí islam ti ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtóbìnrin ṣẹ̀rí ẹjẹ́ kí kìníkà yé wa mo mọ́ sọ kìní yẹn ẹ̀rí pé mo ní dọ́gbandọ́gba ìyàtọ̀ ń bẹ láàrin déédé àti dọ́gbandọ́gba ṣẹ̀rí láàrin àwọn ibì kan ìsìláàmù ṣe déédé ni kò sí dọ́gbandọ́gba nítorí pé láwọn ibẹ̀ yẹn rèé kéèyàn bá ṣe dọ́gbandọ́gba ń bẹ̀ irú ẹni báyìí rèé kí náà pè ní dọ́gbandọ́gba o ní pé ìntẹ́ ẹbá fún lágbájá òun náà nìkẹ fún tàmẹ̀dù ipò tí ẹ bá gbélé sí náà nìkẹ gbélé sí in tí ó bá jẹ́ ẹ̀tọ́ ilé yìí náà lọ́jẹ́ tó ilé yìí in tó bá jẹ́ ọ̀ràn yà lórí ilé náà lọ́jẹ́ àdìṣe déédé ṣùgbọ́n a lè ṣe dọ́gbàndọ́gbà sẹ́mọ̀ bẹ́ ó kéré ọmọ kan rí òun ṣe kẹ̀rẹ̀bẹ̀kẹ̀ eléyìí tí ń rí àgbọ́yé dédé àti dọ́gbàndọ́gbà ni wọ́n wá fẹ́ ra sọ fáwọn méjèèjì wọ́n wá nítọ̀ dọ́gbàndọ́gbà ni wọ́n ní ká ṣe láàrin àwọn ọmọ eléyìí ọ̀pá kan náà ló tó wọ́n sọ eléyìí tó ṣe tí ń rí ọ̀pá kan ni àmẹ́lẹ̀ kẹ̀rẹ̀bẹ̀kẹ̀ ni mo wá

aṣọ ọ̀pá kan fẹ́lẹ̀ yìí nínú ara ọ̀pá mẹ́ta fẹ́lẹ̀ yìí ṣùgbọ́n irú aṣọ tí mo bá rà ní fẹ́lẹ̀ náà mo gbọ́dọ̀ fẹ́lẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ wọ́n bá kan náà dédé nù máa ṣe dọ́gbandọ́gba níbi irú aṣọ tí màá rà fún wọn máa ṣe dọ́gbandọ́gba níbi irú wọn bákan náà ṣùgbọ́n dédé ni màá ṣe níbi tí wọ́n lò so kẹ́yìn wá léèyàn fẹ́ ṣe dọ́gbandọ́gba níbi ìbẹ̀yẹn irú ẹni bẹ́ẹ̀ ṣàbòsí torí pé kódà ò ní padà ṣe dọ́gbandọ́gba mọ́ tó rọ́pàá kan ò ní tó léèyàn náà ọ̀pá mẹ́ta ó sì pọ̀jù fẹ́lẹ̀ so ibà ní sí bẹ́ẹ̀ ló ń jẹ jíjẹ náà bẹ́ẹ̀ ló ń jẹ jíjẹ náà so ọ̀tọ̀ọ̀tọ̀ ní bákẹ̀ ọwà ṣe dédé pé kí ló lè yówọ dèdè tó lè yówọ rí dèdè tó lè ẹwà gbé dèdè tí ó yóò ń kálukú sí wọn wájú ṣe pé àtọmọ ọdún ọdún méjìlá ẹwà gbóúnjẹ kan náà sí wọn wájú ṣe pé lè báyìí ní ìsinsẹ́mọ̀ pé ẹ padà sọ́ yóò a máa ranjú wọn kò ní lè rí jẹta tàbí tàbá jẹ pé oúnjẹ ọmọ ọdún méjì náà lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọdún méjìlá sẹ́kọ́ wọ́n padà mọ́wọ́ horohoro pé lè lè jẹ́ agbájú mi so Islam ṣe dọ́gbandọ́gba láàrin ìkàrọ̀ aka ẹyọkan péré mẹ́ ìsì nífẹ̀ẹ́ lójú makàrọ̀ aka inú àwọn àyíká tí a ti sàlàyé alákọ̀ọ́kọ́ almusawatu fi aslim nasha almusawatu fi aslim nasha islamu ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtobìnrin wípé bákan náà ni wọ́n wọ́n dọ́gba níbi ìpìlẹ̀ ìdíta ti jáde ìpìlẹ̀ tí ọkùnrin àtobìnrin ti jáde àdọ́gba lẹ́yìn tá bá parí yẹn almusawatu fil masir ibi tí gbogbo wọ́n padà sí àdọ́gba ń bẹ ibi tá padà sí lẹ́yìn tá bá kú tán àdọ́gba ń bẹ àbá àdọ́gba ń bẹ islamu ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtóbìnrin níbi tá padà sí ẹlẹ́ẹ̀kẹta almusawatu fi ahliyati al-khitab islamu ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtóbìnrin níbi ìlẹ́tọ̀ sí ìbánisọ̀rọ̀ sharia pé bọ́lọ̀ọ̀bà lè kọ́lá kódà bọ́lọ̀ọ̀bà lè jẹ́ sọ pé yá ayọ́ lẹ̀zínà àmànú tó yẹ pé ọkùnrin ọlọ́run dájú kọ yẹn àtóbìnrin àtọkùnrin ọlọ́run bá lè kí lágbà nírú mẹ́ nítorí pé almusawatu fi ahliyati al-khitab ash-shar'i ìnìyàn islam sì dọ́gbandọ́gba níbi ìlẹ́tọ̀ sí ìdájọ́ ọ̀rọ̀ ṣẹ̀rí àkọni láàrin ọkùnrin àtóbìnrin bákan náà almusawatu amama al-qada níwájú adájọ́ níwájú adájọ́ ọkùnrin àtóbìnrin dọ́gba níwájú adájọ́ nínú òfin ṣẹ̀ríà bákan náà ni wọ́n jùra wọn lọ kéèsè níbi ìjẹ́rìí o níbi kákẹjọ́ lọ sílé ẹjọ́ ni o tó bá níbi ìjẹ́rìí wọ́n ẹ̀dọ́gba ìjẹ́rìí ọkùnrin kan ìjẹ́rìí obìnrin méjì ni ṣùgbọ́n níbi kákẹjọ́ lọ síwájú adájọ́ bákan náà بين الحقوق التي للمرأة والواجبات التي عليها ìṣedọ́gba ń dọ́gba nínú mọ̀lẹ́bí láàrin àwọn ìwọ̀ tí ó ń bẹ fún obìnrin àti àwọn ọ̀ranyàn lórí ẹ̀ tẹ́ rí níbi àwọn ìwọ̀ yìí ó ní ti torí wípé ọmọkùnrin lélẹ́yìí ọmọbìnrin lè kọwá fún olóúnjẹ kọwá fílẹ̀ ní 150 kò fílẹ̀ lọ́ndẹ̀ naira bàbá ńlá wàhálà ní ẹjọ́ ìrìnsábà ìsìnkẹwà ní àà ṣe nígbàtọ́lọ́ọ̀bá ló pẹ̀gún ọlọ́ọ̀ ní ìta bá fún ọkùnrin ìdájí rẹ̀ ní ká fóbìnrin a wà bèèrè pé sóhun pínkún òun pínkún àbò fún wọn lówó oúnjẹ so bóhun ló sì wá máa lo ẹ̀rí ìpínkún fún ìfúnni lówó oúnjẹ àbí níbi ilé ẹ̀kọ́ wọ́n pẹ́ torí pé lè jọkùnrin ẹjọ́ máa lọ ilé ẹ̀kọ́ tó wọn ibi ilé ìpà tẹ́lẹ̀ ẹjọ́ obìnrin ohun ah, obìnrin tẹ́lẹ̀ ma bá náwó lé wọn lórí àkáwò ilẹ̀ ń ara wa ni wọ́n padà délé ọkọ̀ ní ìsinmi ẹ̀kọ́ ní padà wúlò fún ẹ̀wà ilé ẹ̀kọ́ kẹjẹ́ bùkan fún láyéláyé ò tó bẹ́ẹ̀ ẹ̀tọ́ kan náà làwọn ọmọ jọ ní ọmọ làwọn méjèèjì àtọkùnrin àtobìnrin wọ́n dọ́gba níbi àwọn ẹ̀tọ́ tí wọ́n ní nínú ilé àtàwọn ọ̀ranyàn tí wọ́n jọ nínú ilé wọ́n dọ́gba so àtàwọn nǹkan mí ìtàpadà wákà ṣẹwárí tàbá wá parí ẹ̀ sí ni àwọn ẹ̀tọ́ tí ó jẹ́ pé àwọn obìnrin ọ̀lẹ́tọ̀ nínú ẹ̀ bẹ̀tà wọn kan fẹ́ ṣe wọ́n fẹ́ kìíbọ̀ wọn lọ́rùn túlásì òun ní àwọn ẹ̀tọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú kí ni àwọn ẹ̀tọ́ àwọn obìnrin níbi òṣèlú kí ni àwọn in tí wọ́n lẹ́tọ̀ sí níbi òṣèlú àwọn èèyàn ti dá gbogbo nǹkan rú lábẹ́ ṣẹ̀ríà wó dẹ̀ mú àwọn ọ̀rọ̀ wá tí ó dùn mọ̀rin mọ̀rin tí yẹ́ sí pé téèyàn bá ṣọ́ra téèyàn bá gbọ́ àwọn wípé ojúṣe àwọn obìnrin fún bí àpẹẹrẹ ìsìn musharakatul mar'a fil hayati asiyasiyati mu'asira ipa àwọn obìnrin tí wọ́n máa kó níbi òṣèlú ayé òde òní tó ti yẹ́ bàrí sí a sọ fún wa lábẹ́ ṣẹ̀ríà kí ni ṣẹ̀ríà fún àwọn obìnrin ní ẹ̀tọ́ láti dá sí inú ọ̀rọ̀ òṣèlú kí ni wà gbọ́nà dá sí kò tí yẹ bá ìsìn so káàkiri àtọ́ wá bá sọ alẹ́gbọ́mù democratic ètò democracy kò tí yẹ bá ìsìn so aláwọ̀ kò sí kọ̀kọ́ sí ìkàtọ́ kàwà pẹ̀lú ètò democracy náà àbí ìkàtọ́ kàwà pẹ̀lú ẹ̀ kọ̀kọ́ sí ìkàtọ́ kàwà pẹ̀lú ẹ̀ a wá sọ àwọn ojúṣe àwọn obìnrin ẹgẹ́ bá yẹsọ ojúṣe àwọn ọkùnrin nípa alẹ́gbọ́mù democratic ètò democracy kí lójúṣe àwọn ọkùnrin nípa ètò yìí kí ló yẹ kán ṣe ní mùsùlùmí kí ló yẹ kó bẹ̀rẹ̀ mùsùlùmí náà ṣe ní abẹ́ òfin ìsìláàmù wá rí kí ló tọ́ fóbìnrin mùsùlùmí láti ṣe kí ni ọ̀tọ́ fóbìnrin mùsùlùmí láti ṣe èyí gẹ́gẹ́ láti wá parí ẹ̀ ṣùgbọ́n tá àbá kọ́kọ́ sàlàyé àwọn eléyìí nípìnlẹ̀ náà wípé ni ìhà tí ìsìláàmù kọ sáwọn obìnrin gẹ́gẹ́ yóò mọ̀ dàbí ìgbà wípé ìsìláàmù ń yàwó obìnrin jẹ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí máa sọ tó dẹ̀ jẹ́ sí pé àìdásí tó islam ní kẹ́mọ́ dásí nítorí pé islam ti rí pé iṣẹ́ yẹn sojúṣe wọn ni àìmọ́yẹṣẹ́ kódà nínú ètò ayé náà tàbí pé kèyẹṣẹ́ obìnrin a ní kó obìnrin mẹ́dà sí torí pé léyìí rẹ̀ kọ bá àdámọ́ obìnrin mu ẹ̀tí ọ̀nà sábà yìí sí káwá àwọn west ń bú wa pé islam ń yan obìnrin jẹ káwa nítorí ẹ̀ bí ọkùnrin sí lẹ́tọ̀ láti máa jẹ mọ́ masalasi ẹfẹ́ obìnrin náà lẹ́tọ̀ káwọn náà máa jẹ mọ́ masalasi ẹ̀tí ọ̀nà náà lábẹ́ pé à ń lé ẹ̀tọ́ àwọn obìnrin àti pàfẹ́ tí àwọn ará west lọ́rùn ẹ̀dàkùn torí ọlọ́run bá ṣé mùsùlùmí kan gbọ́dọ̀ gba ìyẹn wọlé masalasi rẹ̀ sótúmọ̀ sí pé àti àbòsí fáwọn obìnrin nìyẹn ẹ̀dàkùn ṣe iṣẹ́ wọn ni ká nítorí ẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ bákanáà lọkùnrin àtòbìnrin ẹ̀ tí jóbìnrin náà máa pèrún bákanáà rí káwọn obìnrin náà wà wá síta gbangba yìí náà rí káwọn obìnrin náà bọ́ta kan máa ṣe wá síkẹ̀ káwá sọ pé àwọn obìnrin wọn lè ṣerú nǹkan kẹwàá ni wọ́n yan ìsìláàmù yìí àwọn obìnrin jẹ́ ẹ̀dàkùn sí ìsìláàmù yìí àwọn obìnrin jẹ́ rèé àbí wọ́n bá ti rí bẹ́ẹ̀ náà ajẹ́ pé náà máa bímọ kẹ ká má bàa yọkùnrin jẹ àbí ẹ̀kọ́ ni so ajẹ́ sí pé tó bá ti di pé ọkọ àti ìyàwó ti fẹ́ra wọn so tí ọkọ bá tí ìyàwó bá lóyún ọmọ àkọ́bí kọ́kọ́rọ́ lómi ẹ̀kọ́ lóyún ọmọ ẹlẹ́ẹ̀kejì kẹ́ <laughs> àbí kọ́kọ́rọ́ lóyún ọmọ ẹlẹ́ẹ̀kejì ó máa jẹ́ sí pé obìnrin láyé ẹ̀jẹ̀ tó ráwọn nìkan ní lóyún bákan náà rèé bóyá kọ́kọ́rọ́ náà máa ṣe nǹkan oṣù àbí mo ní sọ́mọ nìkan ló wá dára tí ó máa ṣe nǹkan oṣù ni <laughs> àtùrìdúnà an taj'alu al-inatha kadh-dhukur ẹ fẹ́ sọ obìnrin dọkùnrin tẹ́ fẹ́ sọ ọkùnrin dóbìnrin wà ní ìsàdẹ́kàrù kẹlùúnsà ayá Kùránì jẹ́ kó yà pé ọkùnrin ò dàbí obìnrin kódà ní ìdẹ́dà àdàbí ara wa àjọra wa ọkùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ so náà bá ní kẹ́lá ní àwọn ojúṣe kan tọ́nà bá ní kẹ́lá gbílá ọkùnrin lọ́wọ́ tí ò gbílá obìnrin lọ́wọ́ gẹ́gẹ́ bí jẹ́ pàwọn ojúṣe kan bẹ tó yẹ pé àwọn obìnrin nìkan lọ́ọ̀bà ní kẹlá sàlẹ́sà kò gbé lọ́kùnrin lọ́wọ́ ẹ̀rí mi gbọ́yé gbogbo àwọn ilé ìbáyìí òun làwọn kan tá gbìyànjú àti ìyànjú láti tàmálẹ̀ torí pé àwọn òròyìn kan ti fọ́n káta lónìí tó jẹ́ pé wọ́n ń jẹ́ kí àwọn èèyàn máa rí ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ó yan àwọn obìnrin jẹ gẹ́gẹ́ bí ẹ̀sìn tí kò fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ohun tó ń ṣàbòsí fáwọn obìnrin tó tí bá yìí àtẹ̀sìn tí ọ̀lájú so wọ́n wá gbé àwọn obìnrin ní ilẹ̀ Urdun ní Jordan ìkàkà ṣẹlẹ̀ ńbẹ̀ ní àìpẹ́ jọjọ àwọn obìnrin mẹ́jọ tí a máa ní ilẹ̀ Jordan sí ẹ̀pínlẹ̀ musulmi Urdun àwọn obìnrin mẹ́jọ ni wọ́n dìbò wọlé sí pálíámẹ́ntì wọn ilé ìgbìmọ̀ aṣòfin wọn

ọlọ́run bá lékẹ́lá sọ pé wala yushrik fi hukmihi ahada nínú sọ́rọ̀tún ká ọlọ́run bá lékẹ́lá ò fẹ́ nìkankan kò fún ẹnìkankan ní yọ̀ǹda níbi máa ṣe ìdájọ́ ọlọ́run ò fẹ́ nìkankan sí orogún pẹ̀lú ara rẹ̀ so kò sí nǹkan tí ń jẹ́ ilé ìgbìmọ̀ àbájọba dámọ̀ràn ilé ìgbìmọ̀ kí ní mẹ́jẹ̀mọ́ so kí ìdájọ́ rẹ̀ tó tí ẹbá yìí ká lè mọ̀ sí ẹ̀rí tàbátọ́lọ́pẹ́ta bá ti ń yí àwọn orúkọ yí padà pé ilé ìgbìmọ̀ àbájọba dámọ̀ràn rí yóò affect ìdájọ́ <laughs> wàláì èmi ò gbọ́rí láyé kódà àwọn tó nètò gan ọ̀pọ̀ pé bẹ́ẹ̀ ní láyé pé ilé ìgbìmọ̀ àbájọba dámọ̀ràn ilé ìgbìmọ̀ aṣòfin ni sọ. lágbájá ní nípa nípa jẹ̀bátà mọ́ràn. àbí. irú àwọn ti mọ wá sàròyìn sí wa lórí rédíò. tí ọlọ́run lọ sàánú wa kò sí ọlọ́run wa kó sàánú wa. ṣùgbọ́n àwọn eléyìí báyìí olóbùkátà kí a tàn mọ́lẹ̀ sí. kí ni wọ́n á ní pa kó ń kálukú ní pa fún. Ah, tọ́ eh, ọlọ́run ló sàánú wa. lọ́wọ́ bẹ́ẹ̀ rí kọ̀ọ̀kan wá ń bẹ tí tí ó takókó tó yẹ ká lò fẹ́ ká sàlàyé ẹgẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ ní sulhu Hudaybiyah ní ààrẹ alayhi sallallahu alaihi wasallam àti Ummu Salama àwọn ẹ̀mọ́ lò yẹn lẹ́rìí pé ṣe bí Ummu Salama fún alẹ́bì ní ìmara tó ni pé dẹ̀lú wípé ajẹ́páwọn obìnrin náà lè house of eh, representatives wọ́n lè jẹ́ house of eh, assembly tó jí bá ń so nítorí pé ìyàwó Ummu Salama ó fà nẹ́bí máa ẹ̀dàkùn jò lásọ rí ọkọ mara tí a nẹ́bí wá yan Salama sí mẹ́mbà ẹ̀ gbọ́yé ẹ̀dàkùn sí ìsìláàmù sí ilé ẹ̀wọ̀ pé kóbìnrin fún ọkùnrin mara tẹ́lẹ̀ ni wo gbà wọ́n wá ní kí obìnrin olóbìnrin kọ́ lọ máa ṣe ìtìláù ẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin ní ilé ìgbìmọ̀ aṣòfin bákan náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì Umaru gbà mọ̀nà lọ́wọ́ Hafsa lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú obìnrin pé ìgbà wo lóbìnrin lè dúó dá tó lè fara dáadáa tí ó fi mú mára láìrọ́kọ Hafsa wá fún Umaru ní mara pé ah, gẹ́gẹ́ bí obìnrin iye gbà tí obìnrin lè fi ara gádà ní nígbà ẹni Umaru wá change òfin pé àwọn tó bá lọ sí ṣùgbù ìgbàtà pẹ̀lú ṣùgbù o láwọn tàà fi sí ẹnu bóde ìlú níbi táwọn ọ̀tá lè gbà wọlé láwọn ọmọ ogun pé so lásìkò Umaru wá rè ọdún bí ọdún kọ̀ọ̀kan ni àwọn tó bá lọ sí ṣùgbù àwọn ọmọ ogun so ṣùgbọ́n lẹ́yìn tí Umaru padà rí pé obìnrin kan dárú ọkọ rẹ̀ pé ọkọ wọn sí nlé nígbàtí Umaru jáde lóru ìgẹ́bó sí mọ́n jáde yẹn ó wá wádìí kí lọ́fà tó bìnrin fi ń ṣe bẹ́ẹ̀ wáyà ẹ̀yìn lẹ̀lẹ̀ ọkọ̀ mi lọ sí ẹnu bodè ìlú pẹ́kọ́ lọ mọ́ sọ ẹnu bodè láti jọ yìí ọdún kan sì ní ni Umaru wá bí oṣù mẹ́rin náà ni bí oṣù mẹ́fà ní ríwáyà mi pé náà lè sàfẹ́kọ̀ ọkọ̀ rẹ̀ dá Umaru wá gbà máa yẹ pé ọ́dá ẹ̀tọ́ bá ti lọ sí ṣùgúrù wọn gbọ́dọ̀ máa lò táyọ iye oṣù báyìí tàbí máa padà sílé torí ká máa bá tó ìyẹn ní dẹ̀lílù wípé àlèyàn obìnrin sí ilé ìgbìmọ̀ asòfin ẹ dákun Ànábì gbàmọ̀ràn lọ́wọ́ ìyàwó ẹ̀ẹ̀rí mi gbọ́yé ni ustaz ẹ̀dàkùn mọ́ gba ìmọ̀ràn lọ́wọ́ ọmọ mi obìnrin ẹ̀dàkùn ṣe èyún haramu ní kí n gbàmàrà lọ́wọ́ ọmọ mi obìnrin nígbàtí lọ́wọ́ ọmọ mi obìnrin má sóbìnrin aláta ọ̀dọ́ rẹ̀ ní ti gbàmàrà nígbàtí ìbá lọ́wọ́ ìyàwó mi má sóbìnrin aláta ní ti gbàmàrà ànábì wá gbàmàrà lọ́wọ́ ìyàwó rẹ̀ amọ́rù gbàmàrà lọ́wọ́ ọmọ tí ẹ̀ òun ara fẹ́ fi ṣe dẹ̀lílù kóbìnrin obìnrin lọ sí kíni mara nílé ìgbìmọ̀ kọ́lọ máa ṣe mara nílé ìgbìmọ̀ kíni àbájọba dámọ́ràn so ọlọ́ọ̀bà kó sànúwà so tí o bá ti tako wàkọ́rùn na fi buyutikunna bóò ni o se ní tako wàkọ́rùn na fi buyutikunna bóò ni o se ní tako bóò ni David náà lẹ bóò ni o se ní David náà lẹ kí ṣe wọ́n kọ́rìnà fi bùyú ti kún náà nìkan ní ọ̀tàkò ìkìtìláàtù ń kọ́ kò tí ìbá nìsìn alkhọ́lùwà káwà ní kọ́kọ́ pẹ̀lú ọkùnrin àjìnàbíyà ń kọ́ nítorí pé ń gbà mìírí kọ̀ndíṣẹ́lì wàrántì wípé kí ó jẹ́ sí pé obìnrin yẹn àtọkùnrin kan ní wọ́n bára minister yẹn minister yẹn bóyá minister for information àbí minister fún anything sáà bóyá energy bóyá bí kìníkà obìnrin ló wá jẹ́ mínísítà yẹn president wá pé ipé kọ́ wá rí òun lọ́fíìsì ṣé òun àtọ́kọ́ rẹ̀ lẹ́ni ọjọ́ lọ rí president ní ọ́fíìsì lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ministerial appointment tí president gbé fún president ó invite ẹ̀ wá sínú ọ́fíìsì láti pé kó wá jíròrò pẹ̀lú ẹ̀ pé ebí mọ́ sáyẹ̀ ọjọ́ bí mínísítà lórí ìkàbà àbẹ́kọ́ ni ṣé tó bá lọ sínú ọ́fíìsì president yẹn kò ní ṣe kọlùwà yóò mọ̀ kọ̀dá ní àbí tọ̀ tọ́ bá jẹ́ pé yóò mọ̀ kọ̀dá ní ẹmúrú ẹ̀wà ibi tẹ́kí ń ṣerú ẹ̀ àbí tẹ́kí ṣerú ẹ̀ báwo ti ẹni òsè ní tako wà látà ọ̀dọ́ ní ọ̀bẹ̀lẹ̀ kọ́ àbí àbí yóò dá akẹ́rẹ́ dòdì sẹ́kẹ́tìrì lásán ní ti amẹ́ríkà ń fẹ́ dà amẹ́ríkà rú bàbá ní sẹ́kẹ́tìrì lásán ní ti eh, amẹ́ríkà rú kò sí nǹkankan ju pé kéèyàn bó nǹkan lójú fáwọn èèyàn kẹrìnsán ẹbó ẹ jìnà sí kìíní ètò tí islam gbé kalẹ̀ rí nítorí pé nínú history islam nínú ta islam láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé kò síbi kankan rí ta ti gbọ́ rí pé obìnrin wá di nǹkan kan mú nínú òṣèlú obìnrin di nǹkan kan mú nínú òṣèlú ma padà mẹ́nu bá wípé ṣé a lè gba ìmọ̀ràn obìnrin tóbìnrin bá jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ tó jẹ́ ẹni tí ó lè ṣe ijtihad àbí tó ní ẹni tó yẹ́pà lè gba rọ́yù ẹ̀wọlé sẹ́gbọ́bìnrin lè ṣe ijtihad sẹ́gbọ́bìnrin lè ṣe fatuwa ọkùnrin àtóbìnrin wọ́n ẹgbẹ́ ni wọ́n níbi fatuwa o kódà ń gbà míì a lè mú fatuwa obìnrin tàdà tọkùnrin nù tọ́bá ikẹ́ fatuwa ti ẹ̀lọ́ tó fẹsẹ̀ nílẹ̀ jù yọ́ ní ìwò obìnrin lásánlásán kò sí nǹkan ti yẹ so tá a bá fẹ́ yan aláṣẹ ń gbà míì a lè lọ bá obìnrin tá a rí pó nímọ̀ nípa kí níyẹn ká lọ gba ọ̀rọ̀ lẹ́dùn rẹ̀ ṣe tó dáadáa yìí sí pẹ̀lú ni abdurrahman bin awfu ṣe tí sheikh islam ibn taymiyyah dẹ̀ mọ́ wá pé kódà umar ibn khattab abdurrahman bin awf ó gba mọ̀ràn àwọn èèyàn débi pé kódà ó gba débi ọ̀dọ̀ àwọn àdáàrọ̀ fi khudurihinna ẹmà wọ́n tẹ́ pé ní àdáàrọ̀ àwọn obìnrin tí wọ́n ti lọ́kọ ọmọkùnrin rí nínú ètò islamu láwùjọ yẹn nígbàtí nǹkan dá ní pé sẹ́ráwọn yẹn kódà nínú ilé wọ́n tún ní àyè kan ìpamọ́ lọ́tọ̀ tamọ́wàá nínú ilé wọ́n tó ní àyè ọ̀tọ̀ ìpamọ́ tó mọ́ fara pamọ́ sí láwọn àgbáàrọ̀ tí mo sọ yìí Abdurrahman bin Auf àwọn tó jẹ́ sí pé ó rí wípé wọ́n ní ẹ̀kọ́ dáadáa nínú wọn wọ́n sì mọ ìròyìn tí a gbọ́dọ̀ fi yan olórí ọgbà ìmọ̀ràn wọn lórí pé sí ọ̀sìmọ̀ràn ní káyàn àbí ta ni gbogbo àwọn tí Abdurrahman bin Auf gba ìmọ̀ràn wọn pátá gbogbo wọn ni wọ́n fọwọ́ sí Osman wọn àdẹ̀rí ẹnìkankan láti fi sàkẹgbẹ́ fún Osman lórí ọ̀rọ̀ pé káyẹ̀yàn ní aláṣẹ ẹ̀rí mi gbọ́yí ó wà mẹ́lẹ̀ ìyá para máa fẹ́ lójú kò tí yẹba nìsì ṣùgbọ́n ẹjá máa bá lọ ní ẹ̀ṣẹ̀ṣẹ̀ kí kàkà àwọn àìlẹ́sìr àwọn agbọ́nrin ibi tá sọ̀rọ̀ lé lórí kí kàkà díẹ̀ fún wa kálì mọ̀ tí a lọ wa kọ́lọ̀wà lè gẹ́lá kí ó sàánà wa ní kọlọ̀bà ní ká kó tan ìmọ́lẹ̀ Islam àti sunna kọlọ̀bà kó tan sínú ẹni kọ̀ọ̀kan wa kó tan sínú ilé wa kó tan sádúgbò wa kó tan sínú ìlú wa kó wá tan sí àgbáyé lápapọ̀ ọlá ìjọkànsó lọ́wọ́ àti torí ọlọ́wọ́ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a mọ́ ń gbà okay so wọ́n ní kí a ṣe ìlànà ká ṣe ìkéde wípé madrasa tu dari salafiya madrasa tu dari salafiya tí wọ́n fi ilé ẹ̀kọ́ rahmatullahi islamic girls primary school tí ó wà ní ẹgbẹ̀ mọ́sálásí àsùnára ní èrùbúlé balógun fúlàní area tí wọ́n fi bẹ̀ sí ibùjókò wọ́n ṣe ìkéde fún ẹni kọ̀ọ̀kan wa wípé ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù eré tí ilé ẹ̀kọ́ ìmọ̀ ń ṣe àwọn pè wá sí ìdánilẹ́kọ̀ọ́ yìí kí ni ó jẹ́ àkórí ìdánilẹ́kọ̀ọ́ náà ó ní the difference between the calling of Salafiyya and the calling of Hizbiyya partitionship. ìyàtọ̀ tí ń bẹ láàrin ìpèpè Salafiyya àwọn tí ó rìn ìlànà rẹ̀ ní àná àti ìlànà ìpèpè àwọn ẹlẹ́gbẹ́ ìyàtọ̀ ó ní ń bẹ láàrin méjèèjì ẹni tí ó jẹ́ olùbánisọ̀rọ̀ ní ọjọ́ náà lọ́wọ́ náà ni Al-Ustadh Abu Abdullah Ibrahim Yusuf Dasuki àwọn ni ó jẹ́ olùbánisọ̀rọ̀ ọjọ́ náà ayé bí tí ìdánilẹ́kọ̀ọ́ yóò ti wáyé oní nàbà 42 Yahya agbóyangi compound òpó malu street ní àjẹyìn food canteen Ìlọrin Kwara State ní ẹ̀gbẹ́ ilé oúnjẹ ìyá wa alájà àjẹyì ní ọ̀nà ìpàtàmbẹ̀ ní òpó malu ọjọ́ tí ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé ọjọ́ Sunday ogúnjọ́ oṣù January tàwà 2018 2019 ni o ẹ ti ṣe àṣìṣe o 2019 19 láwà yìí ẹ ti kò ní 18 àṣìkò tí yọ wáyé o ní after asiri after lasari inshallah abẹ́bẹ́ kò ní 18 mọ́ so ah so kọ́lọ̀bà kí yọ sàánà wa so àwọn yóò ti gbọ́ so wọ́n ti gbọ́ yín ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní kí a ṣe ìkéde náà wọ́n ní agáka muslim brothers àwọn muslim brothers agáka wọ́n fi ti pẹ́sì pẹ́ wọ́n fi pè wá sí ìdánilẹ́kọ̀ọ́ olóṣèṣù tí àwọn náà ṣe ní àdúgbò wọn lágáka ní ọpọ́sìtì ìyànà so wọ́n ni àkórí ìbánisọ̀rọ̀ in destiny either good or bad ìnígbàgbọ́ sí kádàrá bóyá èlé tó dáa ni tí burú olùbánisọ̀rọ̀ wájọ́ náà Sheikh Abu Fawzan Abdullahi Ajikobi Ah, ibi tó ti wáyé òun náà ní sunny okay junction agaka ìlọrin kwara state ní ọjọ́ sunday tí ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n 27th january 2019 ní ẹ̀yìn alásàrì so ilé báyìí náà ni àwọn ìkéde tó àwọn ajú wa so kí ọlọ́run wà ní kí subhanaka allahumma wa bihamdik assalamu alaykum wa rahmatullahi wa barakatuh